orúkọ mi ni olóyè michael ọládélé ajífọwọ́bajé tí mo jẹ́ abẹsẹ̀mọ́sífà nílùú ògbómọ̀ṣọ́ ó ti tó ọjọ́ méjì mẹ́ta tí mo ti máa ń fiṣẹ́ síta táwọn èèyàn sì ti máa ń gbọ́ tí wọ́n sì máa ń pè mí tó sì máa ń dùn ayọ̀ fún mi pé àwọn èèyàn pè látara pé wọ́n ṣiṣẹ́ yìí orí bẹ́ẹ̀ ẹlòmíín ṣe ó pè mí ó sì tún dúpẹ́ láti pé òfin kan ránṣẹ́ sí mi àwọn kan yìí ni wọ́n jẹ́ kí n máa dùn mí máa dùn pé a mọ rírì títóbi lódùmarè látara nǹkan tí a jogún lọ́wọ́ àwọn bàbá wa ètò mo wá fẹ́ sọ fún wa lónìí ni wípé bí mo ti máa ń sọ ẹ má jà dúró tá a bá ti dúró ìrìn àjò ayé wọ́n yọrí síbi tá a fẹ́ ní rere ṣùgbọ́n tá a bá dúró àwọn kan náà ti nílà kọjá wọ́n ti gbá àwọn kan darí wọ́n ti lò àwọn kan jìbìtì darí kì í ṣẹ̀yìn là olúkàlùkù ó bá ìsan rẹ̀ níbi tó bá yẹ èyí ni ẹ má dúró ṣùgbọ́n kẹ́ ẹ má bẹ lẹ́dàá yín pé lẹ́dàá mi darí mi síbi tó ti yanjú ogun ayé mi darí mi ṣiṣẹ́ tí ń ṣe tó jẹ́ pé yóò sì mú ọ̀nà àbáyọ bá gbèsè ayé mi darí mi kémi náà lè bá a máa yìn ọ́ olódùmarè olódùmarè ó gbàdúrà yẹn lẹ́dàá yẹn ọ̀rọ̀ má dùn á yóò wá darí yín síbi tẹ́ ẹ fẹ́ yá sí tẹ́ ẹ fẹ́ tẹ́yìn náà fi lè máa sọ̀tàn ayọ̀ ìdí nìyẹn òfin ni ẹ má dúró ẹ kún fún bíbẹ bíbẹ Olódùmarè ọba ni ẹ kún fún bíbẹ Olódùmarè ọba ẹ má dúró iṣẹ́ tí mo fẹ́ fi síta ni iṣẹ́ ìyọ́nú téèyàn fi pàdé olóore àwọn baba wa ní lórí ìrìn lóore wà lórí ìrìn oore ń bẹ́ńbẹ́ tọkọ̀ lórí ìrìn nǹkan míì náà ń bẹ́ńbẹ́ o Olódùmarè ò ní jáwọ́ pàdé ẹ̀ ìjàmbá ìdààmú ìbànújẹ tí ń bẹ lórí ìrìn olódùmarè ní jẹ́ tiwa ṣùgbọ́n ire ìbùkún ayọ̀ ìgbéga àṣeyọrí tí máa ń bẹ lórí ìrìn téèyàn máa ń rìnnà pàdé téèyàn pàdé ẹlòmíì tó jẹ́ pé yóò sì yí ìgbésí ayé yẹn padà sí rere ẹ pàdé ẹlòmíì yóò sì máa mú ọ̀nà ògo títí ìdí tí mo fẹ́ tí mo fi fẹ́ fi iṣẹ́ ìṣèdánù iṣẹ́ ìyọnú àwọn àgbàlagbà téèyàn fi pàdé olóore tí yí ìgbésí ayé ẹni padà sí bá a sì fẹ́ sí dáadáa tí jẹ́ kéèyàn mọ̀ pé èèyàn náà rí ayé wá ẹni tí ó ṣe yín tí ò ní máa kábàámọ̀ pò ń ṣàánú ọ̀hún ẹni tí ó ṣe lóore tí ò ní máa kábàámọ̀ pò ń ṣe lóore ẹni tí ó ṣe lóore tọ́jú tó máa gbé tí mo ṣe fún ọ tí ì tó mú ọ lọ síbi báyìí jẹ́ ẹ mú ọ rìn báyìí ẹ tún wá mọ àwọn èèyàn kan báyìí táyé yóò sì máa yí ní ìyípadà ayọ̀ ní ìrọ̀rùn ní ìdẹ̀ra tí èsì pẹ́ mọ̀ káyà sókè ló jẹ́ fẹ́ fiṣẹ́ ìṣìta olódùmarè ó sì jọ jẹ́ fún yín alágbára tí ṣe ọba tó dá ewé àtegbò yóò sì jọ jẹ́ fún yín tẹ bá fẹ́ ṣiṣẹ́ ìtẹ́lọ́wá òní mo fẹ́ kàkàlẹ̀ ẹ wá ọ̀gá yìí téèyàn ẹ̀rìnà pàdé ọ̀gá yìí nítorí le jù ń bẹ̀ náà nù tí èsì bẹ́ẹ̀ lọ rà lọ́jà àwọn àgbẹ̀ lẹ́bẹ̀ àwọn àgbẹ̀ tí àwọn ti ń dáko lẹ́bẹ̀ ẹ dẹ̀ fi ọlọ́run kọ́ wọn lọ́rùn ẹ fi kọ́ wọn lọ́rùn pé ọ̀gá tẹ́ bá rìnà pàdé ni tẹ́ ẹ ń lọ tẹ́ ẹ kàn rí lójijì irígi lẹ́tí rí ni o ilẹ̀ ẹlẹ́ ti rí ni o ṣùgbọ́n ẹ mọ̀ pé ẹ ń lọ ni ẹ rìnà pàdé ẹ ẹ bá pàdé ẹ lórí igi bàbá dẹ̀ lẹ́lẹ́ ṣùgbọ́n kì í ṣe pé tẹ́ ẹ lọ rà lọ́jà ọ̀gá àyè tẹ́ ẹ rìnà pàdé lẹ́yìn náà ẹ wà wá wọn kàn yìí ẹ wà aládé igbó ìyẹn díẹ̀ tí ò ju bí kúkú bẹ́ẹ̀ lọ tàbí kọ́mọ̀ tó bẹ́ẹ̀ ẹ wà ìgbín ńlá kan ẹ wà ìjàpá ńlá kan ẹjọ́ tóbi o ẹ wà oyin ẹ wà wá ẹran ẹlẹ́dẹ̀ ẹran ẹlẹ́dẹ̀ rẹ̀ jó tó báyìí ẹran ẹlẹ́dẹ̀ jó tó ó tó ọwọ́ mi báyìí ẹ wá máa gbọ́n tẹ́ fi ṣe o ẹ wà wá oyin oyin ẹ wà dà á sílẹ̀ tẹ́ bá ti wà á dà á sílẹ̀ ẹjọ́ rọra pọ̀ díẹ̀ níbi tí ẹ mọ̀ páwọn èèrà ń gbà lọ èèrà máa ń lọ èèrà máa ń bọ̀ ẹ wà gbà ẹ dà sílẹ̀ ẹ wà jẹ́ kí èèrà kọ́ máa lọ bẹ̀ gbogbo tó bá ti lọ bẹ̀ láàrin ọgbọ̀n ṣẹ́jú tẹ́ ti dà á sílẹ̀ tẹ́ fún ní táìmù díẹ̀ ẹ wá mú ẹran ẹlẹ́dẹ̀ kẹ lọ fi kó ẹ fi kó àtọyún ẹ fi kó gbogbo ẹ àtọyún ẹ fi kó gbogbo ẹ tẹ bá ti wá fi kó tán ẹ̀hẹ́ òdìnnú apẹ ẹ wà kó gbogbo nǹkan yòókù lé àti ewé amúnimúyè ewé oríjìn ewé àánú ewé ewúro àti ewé ìyálòdè ẹ bá ti wá kó lè tán ẹ̀yin ẹ jó tẹ bá ti wá jó tó kún náà ẹ máa gbọ́ ẹ wàá fi ṣe ọṣẹ ọṣẹ nìkan lẹ́ẹ̀fì kò sí bá ń dà sínú yẹn à ń fẹ́ tún lò ńkọ́ ọṣẹ nìkan ni tẹ́ bá ti wá fi sínú ọṣẹ tán ẹ wà á máa wẹ̀ láàárọ̀ ẹ sì tún lè wẹ̀ lálẹ́ ẹ lè wẹ̀ lálẹ́ kẹ́ tó sùn ẹ lè wẹ̀ láàárọ̀ tẹ́ bá jí ẹ bá ti wẹ̀ kò sígbà tẹ́ lè wẹ̀ ọṣẹ tí mò ń sọ yìí tẹ́ bá ti wá fẹ́ wẹ̀ kó tó di pé ẹ máa nǹkan kan bẹ̀ tẹ́ ṣe ẹ wà á lè wò ẹni tẹ́ ẹ fẹ́ ṣiṣẹ́ yìí tán bá bẹ̀ yìí tó bá jẹ́ pé ẹgbẹ́ ẹ̀kọ́lẹ̀ tẹ́ ẹ fẹ́ ṣe fún yàn ẹ wà á lè wò ẹ gbogbo ènìyàn tó kọ̀ yẹ ẹ tẹ́ bá ti wá gbà tẹ́ bá ti gbà tán tẹ́ ẹ rè o ẹ wà á lè wò pé kí ni ẹlẹ́dàá rẹ̀ fẹ́ ṣe ẹni tẹ́lẹ̀dàá rẹ̀ fẹ́ òun táwọn àgbàlagbà gbà gẹ́gẹ́ bí ètùtù yẹn tẹ́ bá ti wá béèrè tán ti sọ fún yín ẹ tù tẹ́ jóun ilẹ̀ wàá fi ẹ wà á la kínní lọ́nà mẹ́ta tó túmọ̀ sí pọ́jọ́ mẹ́ta lẹ́fì bí tútù fẹ́ ni ẹ wà tẹ́ bá ti ṣe tán ẹ wà mú kínní yẹn ẹ tẹ ojú gbèsè ẹ ṣàdúrà lé lórí tẹ́ bá ti ṣàdúrà lé lórí ẹ dà sínú kínní tí ẹlẹ́dàá rẹ̀ yàn pé lòún fẹ́ o ẹ wá lọ fi gbé tútù síta tàbí sídi èṣù tẹ́ bá ti wá sí báwọn fún ọjọ́ kìíní fọjọ́ kejì fọjọ́ kẹta tó bá ti di ọjọ́ kẹrin ẹnikẹ́ni wọ́n bẹ̀rẹ̀ sí máa wí ọṣẹ tẹ́ bá ti di ọjọ́ kẹrin ẹnikẹ́ni wọ́n bẹ̀rẹ̀ sí máa wí ọṣẹ ẹ̀yin ti ṣe ètùtù fún ọjọ́ mẹ́ta lẹ́yìn ìgbà tẹ́ parí iṣẹ́ tán kálẹ̀ parí ẹ̀ lónìí báyìí ẹgbẹ́ tutù lálẹ́ ẹgbẹ́ tutù lọ́jọ́ kejì ẹgbẹ́ lọ́jọ́ kẹta kó bá dọjọ́ kẹrin kẹ́ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìwé pẹ̀lú àṣẹ Ìdùmarè pẹ̀lú títóbi Ọlọ́run ọba yóò rí ẹ̀yọ́nú àwọn àgbàlagbà yóò rìnà pàdé oore á pàdé aláàánú á pàdé olóore á pàdé èèyàn tí ó sọ ìgbésí ayé rẹ̀ tí ó sọ di tí òun náà ní wà bá.